إن الحمد لله نحمده ونشكره ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد وبعد السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni الله تعالى Ta'ala ọba tó yọ̀ǹda fún wa láti kí ìrun lẹ́yìn tó jí wa fáyé tó jí wa fáyé tó jí kálukú sáàyè rẹ̀ láàárọ̀ yìí abẹ́ Allah Ta'ala <clears throat> kó má dá wa sí fún yàjẹ́ Insha Allah Ta'ala a máa tẹ̀síwájú nínú àwọn àlàyé àhádìsì àlàyé àwọn àhádìsì tí ń ìwé 200 golden hadith from the messenger of Allah sallallahu alaihi wa sallam tí abdulmalik mujahid tí wọ́n kọ sí iléeṣẹ́ tẹ̀wé darussalam ní orílẹ̀-èdè saudi arabia tí wọ́n gbé jáde àdísì ẹlẹ́ẹ̀kejì ó ní a máa ṣàlàyé ní ṣókí láàárọ̀ yìí àdísì tá lákọ̀ọ́kọ́ ń bẹ́ẹ̀ òun ni àdíìsì ìnámẹ́lẹ̀ àmẹ́lù bí nìyàtì wà ìnámẹ́lẹ̀ mahmud wa bẹ́ẹ̀ni bá ṣe kọ ní àárọ̀ àná nìyẹn àdíìsì ni wá lọ báyìí iṣẹ́ ọlọ́run ti kí ọlọ́run ọba ń bẹ fún sọ inna allaha inna allaha la yanzuru ila suwarikum wa amwalikum inna allaha la yanzuru ila suwarikum wa amwalikum إن الله لا ينظر إلى صوركم وأموالكم إن الله لا ينصر لا ينظر إلى صوركم وأموالكم إن الله لا ينظر إلى صوركم وأموالكم إن الله لا ينظر إلى صوركم وأموالكم إن الله لا ينظر إلى صوركم وأموالكم إن الله لا ينظر إلى صوركم وأموالكم إن الله لا ينظر إلى صوركم وأموالكم إن الله لا ينظر إلى صوركم wa amwalikum ẹjá sọ́lẹ̀ inna Allaha la yanzuru ila suwarikum wa amwalikum inna Allaha la yanzuru ila suwarikum wa amwalikum inna Allaha la yanzuru ila suwarikum wa amwalikum read one inna Allaha la yanzuru إلى صوركم وأموالكم عفوا يعني إن الله لا ينظر كيش لا لا إن الله لا ينظر إلى صوركم وأموالكم معيذ ká ó tí ìrí mú sórí yé kí n ká sí ọlẹ́nu gbà inna Allaha la yanzuru ìlà súwáríkùn ìlà ìlà súwáríkùn wa àmọ̀wáàlìkùn mahmud inna allaha la yanzuru ila suwarikum wa amwalikum Ajájọ wí lẹ́ẹ̀kan sí. Inna Allaha la yanzuru ila suwarikum wa amwalikum. Walakin yanzuru إلى قلوبكم وأعمالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم يا يجعل ولكن ينظر إلى قلوبكم وأعمالكم لمتع ولكن ينظر إلى قلوبكم وأعمالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم ولكن yanzuru ila qulubikum ẹ jẹ́ kí wá kà láti bẹ̀rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta nìkan gbogbo wa tún wá jọ kápọ̀ lẹ́ẹ̀mẹ́ta màá wá pé wà lẹ́yọ kọ̀ọ̀kan àkà. inna Allaha ila suwarikum wa yanzuru ila wa a'malikum mo wò báyẹn mo wá fẹ́ kà látòrí fúnra mi mẹ́ta وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم إن الله لا ينظر إلى صوركم وأموالكم wàláàkì yánzòrò ilá kùlúùbìkùn wà àmẹ́lìkùn fún ẹjẹ́ kájọ ká gbogbo alẹ́ mẹ́ta báwọn iná lọ́ha láyánzòrò ilá súwárìkùn wà àmúwálìkùn wàláàkì yánzòrò ilá kùlúùbìkùn wà àmẹ́lìkùn iná lọ́ha láyánzòrò ilá súwárìkùn wà àmúwálìkùn wàláàkì yánzòrò إلى قلوبكم وأعمالكم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم آه رضوان يا إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم آه محمود إن الله لا ينظر إلى صوركم وأموالكم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ولكن yanduru ila qulubikum wa a'malikum ta ló tún lè kà ya Mu'iz gbìyànjú ẹ̀ Ìlà wa wa amwalikum.

yánsùn àmìlà kòló òbíkún wà àmàlẹ́kùn. kì í ṣe la yánsùn kẹwàá ní la yẹ pé èèyàn ń búra ni ẹ la yánsùn umu. la yánsùn. ilà suwarikun. wà àmúwálẹ̀kùn wà láàfin yánsùn. ila kulubikum na ìtumọ̀ hadithi yìí ní bọ̀rọ̀ gidi ó ní pé èèyàn ní pé láì tí ìsọ̀tún rẹ̀ ní fọ̀sí wẹ́wẹ́ òjíṣẹ́ láwọn Muhammad sallallahu alaihi wasallam hadithi alìmọ́mù Muslim tó gbajúgbajà sí Sahih Muslim ó ní inna Allah láyá ń dúró kò ní máa wo tàbí kò ní wo ìlàsùwárìkùn àwòrán yín wa amọ̀wáàlìkùn àti dúkìá àwọn dúkìá yín wà láàkìn ṣùgbọ́n ìyá ń dúró yóò wo tàbí yóò máa wo ìlà kòlóòbìkùn ọkàn yín wà á àti àwọn ìṣẹ̀yìn tó níbọ̀rọ̀ gidi àdífì ń sọ wọn pé dájájú Allahu Ta'ala kò ní wo àwòrán wa kò ní wo àwọn dúkìá ta ní ṣùgbọ́n yóò máa wo kí ni ọkàn wa àti iṣẹ́ wa nínú hadithi àwọn ẹ̀kọ́ pọ̀ ta lè fàyọ ẹ̀kọ́ ni pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa kì í ṣe afọ́jú kì í ṣe torí ànàbí ni láyá ń zúrù kò ní wo nǹkan báyìí wà láàkí yá ń zúrù ṣùgbọ́n tí ó wò ní so wíwò yàtọ̀ sí ìmọ̀ èyàn lè nímọ̀ nípa nǹkan kó mọ̀ rí ṣùgbọ́n lọ́wọ́ ọba ọba tó rí ìrìn sami'un basirun ẹgbọ́n aláàṣẹ sọ fún wa laysa kamithlihi shay'un wa huwa sami'un basir kò sí ní tó jọ olùgbọ́ ni olùrí ni ọlọ́run bá rí náà. ẹlẹ́ẹ̀kejì tá a lè fàyọ́ ń bí ò ní pé ọlọ́run ọba nípa iṣẹ́ tá à ń ṣe kò ní máa wo àwòrán kẹ́ńpẹ́ láwòrán ní bọ́lọ́run ṣe dá wa ẹlòmíì ó ga fi àyè sóòrọ̀ tí máa ṣá gẹ́bọ́lọ́ ní sọ̀nù kan àwòrán tó wọ fi wáyà ẹlòmíì ga ó sì gbalẹ̀ kódà ẹlòmíì òmìnira la lè pè ẹlòmíì kúrú tá à gan kúrú ń bété ẹlòmíì sanra ó fìrì ẹlòmíín sì ti rí ó pẹlẹbẹ ni táwọn Yorùbá ní oṣùbù làwọ àwọ òfọ́ oṣùbù lòdòdó fàyà ọ̀rọ̀ yẹn náà yẹ ká mọ kó èdè díẹ̀ díẹ̀ náà ń bẹ̀ torí gbogbo nǹkan ẹ̀kọ́ náà ni tí wọ́n bá ní ọ̀pẹlẹ́ngẹ́ ṣubú lu àwo àwo kò fọ́ ṣubú lu pé àwo plate eh, kí wọ́n ń pè lédè ìbò àwo plate ni clay plate yàgò tó wá bọ́lẹ̀ báyà wọ́n máa fọ́ wọ́n á ní ọ̀pẹ̀lẹ̀ ń jẹ́ oṣùbù lù nǹkan tó jẹ́ pé wà fragile bí ìgò tó yẹ kó fọ́ odó téèyàn fi kù mọ̀lú kò ní fàyà sí wọn lẹ́yìn tó bá ṣubú lù yóò fàyà àwọn Yorùbá ní tí wọ́n ń pè lọ́pẹ̀lẹ̀ ń jẹ́ ń bẹ̀yẹn òun nìkan san oòrùn sun rays tá a bá gbé àwo síbi ìtànṣẹ́ oòrùn for one year kò ní fọ́ ṣùgbọ́n odó tí ìtànṣẹ́ oòrùn pé á níbi páànù ilé tó lu yẹn ní bí irú àwọn ọ̀dọ́ wa ń bì àṣà àwọn ilé tó wà ní àwọn olówó ńláńlá o ṣe bó sì lè ṣẹlẹ̀ ń bẹ̀ náà tí ìtànsán òrùn yẹn bá ra ń tàn sí odó yẹn ó máa sán ó máa fàyà oná fi pè ní ọ̀pẹ́lẹ́ńgẹ́ ṣubú làwọ̀ àwọn kò fọ́ tó ní wọ́n bá sọ pé ọ̀pẹ́lẹ́ńgẹ́ ṣubú làwọ̀ àwọn òfò ṣúlódó fà kì í sí èèyàn ní àgbàlérò ìtànṣán òrùn ìyẹn lẹ́gbẹ́ kan táwọn ìbò ń pè ní by the way hada jamban ẹlòmí ọ̀pẹlẹngẹ nìyẹn ni pé kò lára ẹlòmí pupa ẹlòmí dúdú ẹlòmí mara oríṣiríṣi àwọ̀ lọ́nà ń fún wa oríṣiríṣi àwòrán lọ́nà ń wá ẹ̀ téèyàn bá rẹ́ lòmíì tọkùnrin bá rí obìnrin míì ìtọ́ sì fẹ́ máa jábọ̀ lẹ́nu níbi tó ṣe kí ni níbi tó rẹwà dé tí ẹ bá fi rọ́kùnrin ní irú ànábí Yusuf aléhì salam àwọn obìnrin rí kí ni wọ́n sọ́nà sọ́rọ́tù Yusuf Muhammad nígbà tí wọ́n rí Yusuf tí ó ní kókó jáde sí wọn orí ma áàdà bàṣàrọ̀ sí aṣá kí ní kọ́ sọ́nà níbẹ̀rẹ̀ hmm. eléyìí kìí ṣe ẹ̀dà àbàrà èèyàn kọ́ lélẹ́yìí ilá gini gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ áfíìs kòrán ìrẹ́kẹ́ mọ́ jókòó tàwọn àfá tí wọ́n ṣe tẹ̀síìrì àbí ṣàlàyé yóò jẹ́ kí mọ̀rọ́jà yóò tó máa lágbára mo máa ń sábà ṣàkíyèsí táwọn áfíìsì bá lọ́dún tí wọ́n bá ń ṣe tẹ̀síìrì bí kíkúra ní òun máa há kì í sì ṣe pé wọ́n há sórí torí pé yóò bá wọn lójijì sọ̀rọ̀ àwọn tó bá ń jókòó tí wọ́n yìí yóò jẹ́ kí tí wọ́n tún wà akọwà wà lọ́ọ̀tà làálẹ̀ nìyẹn ń wọn Yusuf náà <laughs> eléyìí ṣẹ̀dá àyàfi kí ni ilá mọ́lá ah, kẹrin ibi tó rẹwà dé ànábì wa ni bó èèyàn ti rí kó rẹwà tó bó sì ti wù kó búrẹ́wà tó torí ìdàkejì bó rẹwà ni pé búrẹ́wà yẹn pé ó ọ́gìlì ẹlòmíì ló gbà ah, nígbà tí òkùnkù fáìn ọlọ́run lè ṣàánú rẹ̀ pé ó ọ́gìlì kó forí jì o tàbí kó gba iṣẹ́ tí ò dáhùn hàn láyà ń zorí làṣọ ìyẹn ọ̀kan ti ọ kò ní wo dúkìá yín tí wọ́n bá ní àmọ̀wá dúkìá owó ni o ilé lọ́kọ́ ni o ah! àbá yẹn kọ́lé ah! gbogbo ti ń jẹ́ dúkìá ṣá wef ọlọ́run ní wò kí lọ́lọ́run fẹ́ wò wà láàkín ní tó fẹ́ wò ní yanzuru yóò máa wò ilẹ̀ ọkàn yín kí ló ń bẹ lọ́kàn yín nígbà tẹ́ ń yóò máa wo ọkàn yín yóò sì tún wo kíni iṣẹ́ hadithi yìí nù sọ yìí muslim tó yọba ṣọ́ra gẹ́gẹ́ bó ṣe wà nù rí àdìsọ lè àwọn èèyàn máa ń ṣì kọ wọn ò ní fi wa àmẹ́lì kòm sí kò lúbi kòm yẹn ni wọ́n ti dàdó gẹ́gẹ́ bí Sheikh Al-Albani rahimahullah rahmatan wa sí àwọn náà bá àyẹn pé wọ́n pàkíyèsí wá sí nínú ìgbà tí wọ́n ṣe sọ rí àdìsọ lè yìí tí wọ́n ṣe lórí ẹ̀ èmi náà wà lọ wòsàn ẹ̀ mùsùlùmí pé tòótọ́ ni ti yáàdà yìí wọ ara mẹ́rìnlì kùn wà ń bẹ̀ tẹ́ ò bá ti fi iṣẹ́ yín kún èèyàn ó sọ̀nà olófà tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn fi máa ń sọ wípé tí wọ́n bá ṣe ń tí ọ̀dà wọ́n ní àníyàn ọlọ́run rà níyàn ọlọ́run mọ̀ pé àwọn ò fẹ́ ṣiṣẹ́ ìdí táwọn fi ṣe nítorí dáadáa rárá walakin yanzuru ila qulubikum yóò wo ọkàn yín ikhlas ta ṣàlàyé lánàá nínú innamal a'malu binniyat yóò wò ṣètòrí ọlọ́run ló fi ṣe wà àmẹ́ẹ̀lìkùn yóò wà wo iṣẹ́ tó ń ṣe náà ó fi hàn pé nǹkan alẹ́ fàyọ́nà àdìsí ní ìṣòro ti kọ̀bú lè àmẹ́ẹ̀lì nínú májẹ̀mú gbígba iṣẹ́ rí tá a bá ṣe lọ́dọ̀ ọlọ́run méjì kan fojú hàn bí alákọ̀ọ́kọ́ ni alẹ́ ikhlas ọkàn wa mọ́ ọlọ́run láṣẹ nítorí àṣẹ nítorí nǹkan mi mo fi ṣàlàyé ẹnu àdìsí wọn lánàá ẹlẹ́ẹ̀kejì ni àmọ́ iṣẹ́ nǹkan wọ́n tún wá wò pé irú iṣẹ́ wo ló ṣe ṣé iṣẹ́ tọ́lọ́wọ́ ṣe kí ni tọ́lọ́wọ́ bá fẹ́ ni ọ̀wàlìmọ̀ tá a bá àta ṣàlàyé lánàá pé ọ̀nà wo ló gbà ṣe ṣé níbàámu sí bí ẹni tó ní kó ṣiṣẹ́ yẹn ṣe ní kó ṣe ló ṣe ni àbí pẹ̀lú ìfẹ́ ẹnu tara tiẹ̀ ìyẹn tún ṣe pàtàkì ọlọ́run ní ká kírun á béèrè báwo ni wọ́n ṣe ní ká mélòó ni wọ́n ní ni wọ́n sì ti ní ká ìgbà wo ni wọ́n ní ká kí ló dé fi ń kí àwọn kí ní ṣe pàtàkì birthday kò ṣe bá dé ara rẹ̀ pé mo pé ten years lónìí ok kí ni ìdí tó fi ń ṣe òfin dúpẹ́ fọ́lọ̀ bọ̀ iṣẹ́ yẹn gangan tó fẹ́ ṣe yẹn òun retí pé bó ṣe ṣe ó fi kí ni ó gbà láàdá ń bẹ̀ lọ́dọ̀ ọlọ́run sọ ọkàn rẹ̀ mọ́ bọ̀ iṣẹ́ yẹn ṣeṣẹ́ tó yẹn máa ń ṣe gbà láàdá lọ́dọ̀ ọlọ́run sọ́lọ̀ sọ pé tẹ bá ti pé iye ọdún báyìí ẹ máa sọjọ́ ayẹyẹ ọjọ́ ìbí fún mi o àbánabíṣì gbére yóò wáyé àbí ká sọ pé mọ́lúdì nàbí ayẹyẹ ọjọ́ bí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹni tó sì wà láyé ni a máa sọjọ́ bí ẹ òkú wọn máa rántí òkú ilẹ̀ Yorùbá wọn máa yẹ́yìn òkú padà so pé àwọn ń ṣe òkú ànábì tí wọ́n ti ṣe tán jọ pẹ̀lú pé kò ní lọ lẹ́nu ó sì yọ̀ létí pé à ń ṣe òkú ànábì ọ̀nà àásáyẹ ọjọ́ ọ̀bí tó wà láyé ni kò sí láyé kí wá ní tó jọra wọn tí mo kàn fẹ́ ń bẹ̀ náà ni pé kìí ṣe ìdí tá a fi ṣiṣẹ́ nìkan fẹ́ ó tún fẹ́ wo iṣẹ́ tá a ṣiṣẹ́ tó ni àwọn wà kan wọ́n wá ń kówó ń bẹ̀ wọ́n mùsùlùmí kan wà fẹ́ẹ́ ah jẹ́ káwa náà kó ilé ìjẹ ká lọ fi kọ́ mọ́ọ̀sì ńlá jàre owó ìjọba kù ni àníyàn rẹ̀ yẹn dá ó fẹ́ kọ́ mọ́ṣáláṣí ńlá káwọn èèyàn lè máa kírun àmọ́ iṣẹ́ tó o ṣe tó fi lọ kọ́ ò lọ kówó kí èsì owó rẹ̀ ajẹ́pọ̀ ò ní gbà torí pé kì í sí ọkàn nìkan lọ́lọ́run fẹ́ wò ó tún fẹ́ wò iṣẹ́ olóòjẹ́ pàwà mùsùlùmí a lè kọ́ṣe kèfèrí láyé they are not our teachers àwọn kọ́ lólùkọ́ wa mímọ̀ kan wà ń jọun tí wọ́n ṣe ń pè ní Umar Mukhtar Omar Mukhtar nígbàtí àwọn Italian soldiers àwọn jagunjagun àwọn Italy tí àwọn ará Libya tí wọ́n pa wọ́n tán ọ̀gá kan tó ṣẹ́kù nù wọ́n wá ń bọ̀ àti ẹni tó jẹ́ mìgáàdì rẹ̀ ọdílé rẹ̀ ń tẹ̀lé ọ̀kan náà àwọn ọmọ ogun àwọn mùsùlùmí márùn táwa yẹn ń bà tó yẹn ọdílé yẹn bà ó kú táànù fi wá sọ ká kí ló dé tó pa ó ní kò dáa ó ní they do it to us wọ́n ń ṣe bẹ́ẹ̀ sáwa náà di àtàn táwa ti jà àwọn kọ́ lólùkọ́ wa so ọ̀pọ̀lọpọ̀ wa náà lóde òní pàápàá Nàìjíríà lórílẹ̀‐èdè wa nàìjíríà pàtàkì jùlọ ńlẹ̀ yorùbá èdè tí mo sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ń kọ́ṣe àwọn nàṣàrà àpẹẹrẹ orí òkè lílọ ní àárọ̀ <clears throat> ìlú tèmi ń gbé ìkàrẹ́ àkókò yìí tíyàn bá wọ̀lú tí bá dé police station eh, area àti ibi tí dp wà yẹn bá wọ́ọ̀kà rẹ̀ látó ń bọ̀ látàkùngbà ọwọ́ òsì báyìí lẹ́yìn èèyàn máa rí òkè kan bẹ́ẹ̀ bí aago márùn-ún àárọ̀ làwọn obìnrin wọ́n ti ṣara wọn jọ tí wọ́n máa pọ̀ ń bẹ̀. òkè táwọn wíìkì yẹn ṣe pé kéèyàn gùn kọ́dọ̀ nǹkan mọ̀ mí hẹlẹhẹlẹ o fún bí ìṣẹ́jú méjì kan èèyàn ó jókòó kalẹ̀ o téèyàn ó máa mí o bí aago márùn-ún ni wọ́n ti kóra ń kalẹ̀ àti inú òtútù àti inú ọyẹ àti inú òjò ó ti tó àwọn òjò kan tí wọ́n sọ pé ẹ̀ wọ́ yóò máa wọlé wọn lórí báyìí ẹnìkan bẹ́ẹ̀ ti ń lé wọn lórí bẹ̀ wọ́n sì mọ̀wó dání mo máa ti sá kan sùkú wa aago bíi ibẹ̀ ni ó gbà wá bí iṣẹ́ lójoojúmọ́ àwọn ìyàwó wa ni wọ́n ń kó lọ ẹjá wa náà dá òkè tiwa náà lẹ́m̀bẹ̀ ẹ máa bọ̀ wá sókè tiwa ń bí ṣé òkè ìgbà làwọn pè tí wọ́n bẹ̀ òkè àsàlátù ni òkè mọ̀ọ́mọ́dù rè ṣòdíé kí làníyàn wọn kọ́bìnrin káwa náà mọ̀ wá sórí òkè kí wọ́n mọ̀ bá a ti fi gba àwọn ọmọ mùsùlùmí là àmọ́ iṣẹ́ tí wọ́n lọ ṣe ṣó bá mu rárá wà ìdá sa'alaka ìbàdí anni fa inni qarib ujibu da'wata da'i idha da'ani falyastajibu li wa liyu'minu bi la'allahum yarshudun inú sábàbù nùsùlá yàgà àwọn afá àwọn sàábé bèèrè láàrin bí sókè lọ́lọ́run wà kágbóǹkè lọ́ba àbísàlẹ̀ àbíbolówà ọlọ́run sọ fún wọn pé ìní kọ̀rí mùsùlùmọ́ wọn ìjíwò dáwà tẹ́ dáàrin ìdá dáàrin mo ń dáhùn olùpẹ̀ ìpè olùpẹ̀ gbà tó wá pẹ̀lú ní àti lọ ń gòkè àràfà kò sókè kankan tá à ń gùn bẹ àfẹn tó bá lọ gùn kí ń bẹ fúnra ẹ̀ àti ẹ̀dúgbẹ́ lọ́jọba sáwọ́dí wọ́n ti ń bá fọ́ àwọn ìpè tó wà ń bẹ̀ wọn kò jù kékeré lọ tẹ́wá tó ráwọn èèyàn yẹn ṣe lọ ń dì mọ́ bẹ́ẹ̀ ànábìsì sọ wọn pé èmi kan dúró sí bí mi ò maokifu gbogbo bí àyè tẹ́ ń wò lọ yìí o àràfà ń gbogbo ẹ̀ o kò tẹ́lẹ̀ mi ẹ̀dá ń gòkè lọ́hùn náà tẹ́lẹ̀ mi gan rò bẹ́ẹ̀ nígbà táwa ń kékeré pé tí wọ́n fẹ́ lọ wọn kàfi yẹn wá múra bóun ó sì rí òkè gùn o àṣírí lọ gbogbo ẹ̀ kò yé wa ni. bẹ́ẹ̀ náà ni àwọn nasara máa ń lọ sọ́ọ̀rù kírísítẹ́nì máa ń lọ sọ́ọ̀rù vigil. wọ́n lọ lùlùlùlù mẹ́jú bẹ́ẹ̀ wọ́n kọrin kọrin wọ́n gbómi lọ làwọn àfáà kan náà bá tún dá fíjìlì ti mùsùlùmí lẹ́wọ́n ẹ wá yan tàjúdù mọ́ṣáláṣí tó bá ti di òru sátidé àwọn rò pé òru jímọ̀ ni ò kálá kí jímọ̀ ní ìsìn ìrọ̀lẹ́ rẹ̀ tílẹ̀ bá ṣùgbọ́n ẹ máa bọ̀ wá yan tàjúdù friday wọn ò ní mọ̀ pé sátọ̀dẹ̀ làwọn èèyàn torí pé alẹ́ jímọ̀ òru jímọ̀ ni àlàmísì thursday tàbá ti tóòrùn rẹ̀ bá ti wọ̀ alẹ́ jímọ̀ bẹ̀rẹ̀ ní òru ẹ̀ bẹ̀rẹ̀ ní àwọn kan tó ń bọ̀ wọ́n bá tún lọ change ẹ̀sìn ẹ̀rí pé irú kárẹ̀ tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá ni wọ́n máa sọ pé káwọn èèyàn wọn yẹ tàjú kódà mo ráàpá kan lọ gba ṣọ́ọ̀bù ó rẹ́ǹtì ṣọ́ọ̀bù <laughs> kéèpé fi ṣe mọ́ṣáláṣí o kí wọ́n fi ṣàṣà láti wọ̀nyí àwọn obìnrin yóò kẹ́ ní dání tí wọn lọ wọ́n pọ̀ káàkiri bẹ́ẹ̀ náà lẹ̀ hmm? yẹn wọn àní tajud wọn akọrin kọrin àwọn afa owó yọ bá wá bí wọn wọn a fi kó wọn kúrò ní àwọn tuntun yìí pé wọn àníyàn wọn dà ṣùgbọ́n iṣẹ́ òun sára súnmọ́ rárá ànábì tó ajé gan tàbí kẹ́ ẹ ṣe ní àdáyan rí mo lẹ́ẹ̀mọ̀ ẹ̀yàn náfìlà ojoojúmọ́ ni mùsùlùmí ẹ̀yàn náfìlà níbo wá ni iná ilé wa ẹ̀yàn afẹ́ fi kọ́ wọn ṣèbí wọ́n ti mọ̀rún kí tẹ́lẹ̀ ẹ sọ fún wọn aago tí wọ́n jì kẹsì sọ fún wọn iye rákà tí wọ́n yàn wọ́n ti mọ̀rún kí tẹ́lẹ̀ so eléyìí náà àníyàn dà àmọ́ iṣẹ́ yẹn kọ́ kò bá mu.

èyí gbọ́dọ̀ wà sísítà kan ṣe gba Islam Christian, tẹ́lẹ̀ kí làwọn àlèṣe tí wọn ò fi ní tí ò fi ní padà sí church gbọ́dọ̀ <laughs> alágbájá lọ befriend sísítà yẹn kó máa befriend kó tẹ̀ mọ́lẹ̀ sọ́sẹ́ bá tètè lọ befriend ẹ̀ sí àwọn kírísítẹ̀nì àwa befriend ẹ̀ ó fún lóyún o wọ́n rántí nígbà kan that is eh, eighty six tí ìgbà gbàgbé eighty eighty five <clears throat> eighty four eighty four eighty five ni Ìbàdàn tí ìpàdé rìkíṣí àwọn nàṣàrà kan tó lu sáwọn ẹgbẹ́ ọ̀dọ́ mùsùlùmí lọ́wọ́ nàkómíò ní tí wọ́n ṣe inú pàdé yẹn lọ́dún náà ni pé gbogbo àwọn ọmọbìnrin mùsùlùmí tí wọ́n bá sá ti rí tọ̀wọ̀ wọn bá ti bà wọ́n sọ fún àwọn ọkùnrin wọn kí wọ́n lọ máa fẹ́ wọn kí wọ́n máa fún wọn lóyún ó ṣẹlẹ̀ dáadáa omi kan fẹ́ sọ nítorí orí afẹ́fẹ́ àwọn kan wà tí wọ́n fún lóyún bẹ́ẹ̀ o tí wọ́n dẹ̀ di àwọn kẹfẹ́rí dòní ìwà mọ̀ bóyá wọ́n ti wá kò lọ́ndà wọn ṣùgbọ́n títí di bí èyí títí di bí 90s yẹn mo mọ̀ nínú àwọn tí wọ́n jẹ́ akọrin tí wọ́n máa ń kọrin àwọn orin mùsùlùmí gbà yẹn tẹ́ bá rántí àwọn eh, univoice membrosis yumbas oríṣiríṣi ẹgbẹ́ mss ẹ̀ńkọ̀rin àwọn obìnrin tí ń kọrin táwọn èèyàn mọ̀ pé mùsùlùmí àwọn kèfèrí sì lọ mú àwọn nàṣàrà wọ́n sì ń fún wọn lóyún lò tí wọ́n á fi tètè ń sọ kiri ńgbà kí àwọn mùsùlùmí kan náà pé ẹjá wọn náà lọ máa fún àwọn christian obìnrin lóyún ká lè máa kó wọn sí islam àmọ́ ìlùkún iṣẹ́ yẹn ṣó bá mu kò bá mu. rẹ́ẹ̀ ló máa ń ṣẹlẹ̀ ó dà pé ilé kéwù kan gbà mú kọ́ délé tí wọ́n ní kílẹ̀ ìtẹ́ ń ṣe boyfriend friend wọ́n ní àfa àwọn lóní káwọn máa friend àwọn ọmọbìnrin yẹn pé táwọn bá ṣe bẹ́ẹ̀ àwọn kírísítẹ́nì yóò máa fẹ́ wọn tí <laughs> ẹ fẹ́ fẹ́ wọn sílé wọn ní rárá kò mú irú ẹ̀ náà ní iṣẹ́ owó èlé ẹ̀yin brothers tá a bá lọ ṣiṣẹ́ ní àwọn company tẹ́ ń pè ní kíní àwọn nàṣàrà ní òṣìṣẹ́ bẹ̀ bí orúlé ọtí owó wọn dẹ̀pọ̀ at least táwọn brọ́dà bá ń ṣiṣẹ́ ń bẹ̀ owó tí wọ́n bá ń gbà náà wọ́n á máa wùlé fẹ́sìn pẹ̀lú àwọn christian ti fẹ́ gba gbogbo ẹ̀tọ́ in fact dádì ọ̀rẹ́ òun kan tó jẹ́ director bẹ́ẹ̀ ló sọ pé kò mú orúkọ àwọn tó ń mú ọ̀wá kò lè fi wọ́n sí line administrative cadre mo padà di director <laughs> gbogbo rẹ̀ àǹkan rẹ̀ kò àbí ilé rìbá kò mọ̀ èròǹgbà yín dáa àbí ẹbẹ́ di director lè ṣe ọtí owó dẹ̀ wà ń bẹ́ ẹ̀wà àwọn ẹ̀nà sẹ́sìn ṣùgbọ́n ṣẹ̀yìn ọ̀dà sókò sí lára. wọ́n rò pé sókè ní ìṣe pàtàkì ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn máa ń sọ ọlọ́run sára nìyẹn àwọn kò sí ẹṣin wá àtúfẹ́ lómi tó àlọ́lọ́run mà níyàn ọ̀hún ìyẹn ló jẹ́ ká mọ̀ ẹ̀ pé háàdà èrò sọ yìí pọ́kàn mọ́ kì kìí ṣe ẹ̀rí pé ọlọ́run ọba ó gba iṣẹ́ lọ́wọ́ yẹn àyàfi kó jẹ́ pé iṣẹ́ yẹn gan-an dà kó sì wà níbàámu mọ́ ṣe ní kíni mọ́ ṣe ní ká ṣe. inna Allaha la yanzuru ila suwarikum ọlọ́run ò ní wo àwòrán yín bẹ́ẹ̀ ti rí o fáìn o fáìn o ó rẹwà ó rẹwà o ó búrẹ́wà ó búrẹ́wà o ó ga kúrò o sanra o ó sẹ́gbàlẹ̀ o orí fàkíà o gbogbo ohun tó rí orí orí tẹ́lẹ́ńgẹ́ o. kúrú gbètè ní ọ̀hún àràrà ní ọ̀hún jọjọ mérìgì àbí jọjọ mérìgì ẹ gbogbo ẹ ó rẹ́wọ́n ní múmọ́lẹ̀ bí ọba kọ́bọ̀ gbogbo ń tó orí o ṣe àbí ó ní áà kò sí ní tó bó ti rí òjẹ́ èèyàn bá jarọ èèyàn bá já fọ́jú kò já títí èèyàn kọ́ lọ lọ́rùn owó tí ó fi gbàṣẹ wọ àmúhà àlékún ò bá dúkìá olówó onílé olọ́kọ̀ onílẹ̀ olóko oní investment oní shares rẹpẹtẹ ní company ẹlòmíì àwọn sàbíkẹ́ẹ̀tì shares ẹ̀ tí wọ́n wá ṣé mọ́bìlì ni wọ́n máa ń sẹ́ńdì àbọ̀dọ́dún ẹ̀ńtẹ̀ẹ̀ṣẹ̀ kọ́ńsì annually ni sàtífíkẹ́tì tẹ́lú tí ń bẹ lọ́wọ́ ẹlòmí kò tí ẹ̀ ń kà gan ó wà ńlẹ̀ gangan kì í wò níjọ́ tó bá ń fẹ́ mékì owó kan ló kalẹ̀ kókè kó ń tiẹ̀ tún tà ní ṣíà o gbogbo shares tó rà tó kó jọ yìí debentures eh, ni bond ni gbogbo ẹ̀ pátá dúkìá ọlọ́run ni o nítọ́lọ́run fẹ́ wò ní kùlú òbí kù kí lè ń bẹ lọ́kàn ẹ̀ gbà tó ń ṣiṣẹ́ kò wá ní dúró lórí ìyẹn wà amẹ́ẹ̀lìkùn àtiṣẹ́ àwọn tá a lọ lé kí àìgbọ́n gbọ́kí ní iye ló fa irú ọ̀rọ̀ kan wà nù tààlímù mùtàálí wọ́n sọ̀rọ̀ ń bẹ̀ pé mélòó mélòó ni iṣẹ́ tó jẹ́ pé ó gbé àwòrán tọ̀run wọ̀ ṣùgbọ́n torí èròǹgbà ọkàn òdìṣẹ́ ayé mélòó mélòó ni iṣẹ́ ayé ó gbé àwòrán iṣẹ́ ayé wọ̀ ṣùgbọ́n torí àníyàn òdìṣẹ́ ọ̀run ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ lọ́rọ̀ yìí iṣẹ́ yẹn iṣẹ́ ayé ni o gbogbo alamọ̀ pé léyìí ìṣiṣẹ́ tọ́lọ́ ń fẹ́ ṣùgbọ́n torí pàníyàn ẹni yẹn dá àwọn aṣọ níṣẹ́ tí yóò gbà ládàá rárá inna allaha yahwi inna allaha inna allaha la yanduru ila suwarikum wa amwalikum walakin yanduru ila kulubikum hmm, bó ṣe rí nìyẹn ọlọ́run kò ṣàánú wa ẹ̀yìn máa wà nàìjíríà bí bá gbáàdì sí èyí, ó sọnù gan èyàn máa sọnù gidi pátápátá yányá gbórógódó yóò kú olùjọ ọ̀rẹ́ tààrà hmm? ó dàbí àwọn obìnrin wa tí wọ́n ń lo jáàbù nísìn wọ́n á ah, ṣe àwọn iṣẹ́ kan ìjáàbù owó ọbẹ̀ ah, ọlọ́run rà nìyẹn jẹ́ káwọn obìnrin wa náà lọ bẹ́ẹ̀. court justice kò mọ̀ hmm? àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kódà tó fi lórí ọkùnrin súnà ní ká ní irùngbọ̀n àbí wà ní àpọ̀ ah, iṣẹ́ ń bẹ̀yẹn tí wọ́n bá ní wọn ní gbà iṣẹ́ káwa máa ṣe ni pé àjọ nílùú ìní báwo lápá kan nínú àwọn tá a jọ nílùú ó ṣe wá gbé òfin tí ò bá ẹ̀sìn tiwa àtàṣà tiwa tí ò bá mú. wọ́n wá jẹ́ kófin yẹn bá ẹ̀sìn tiwọn àtàṣà tiwọn mu àṣìwájọ́ ń gbèlú àwa lájọ gbà kì í ṣe pé àjọ wa náà lù ní rárá o ìyẹn ló yẹ ká ṣe ní tí ó kì í yẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹ̀yà wa tí wọ́n wà ní ipò nìyẹn báwọn kan ló gbé òfin yẹn wá ń gbà táwọn wà ń pò níbàámu sí ìròrí tiwọn àwa náà wà ń bẹ̀ náà á yí padà ni kò sì sí ọ̀fọ́n kan ò ní ṣèṣì fi rú náà àbá yí padà kó sí kí ló ní kí ló fi ń kó sí ó gómìnà ó deputy governor ó minister ó commissioner ó wà ní director ministry ó principal school àwọn nǹkan tó wà lábẹ́ ẹ̀ka pàtì ẹ̀ náà tí kò jẹ́ kí mùsùlùmí ó lè ráàyè láti ṣe àwọn nǹkan yẹn wọ́n náà yí padà gbà láàyè àkílódé tó lè gbà láyìí irú ẹ̀rọ obìnrin ní ọ̀nà tí ó ti wá ṣiṣẹ́ òwe ọlọ́run ti kádàrá pé ó ti ṣiṣẹ́ ó ti di dàrẹ́tọ̀ lọ́fíìsì kankan ó ṣẹ̀ wá ayé ọ̀rọ̀ ìjáàbù ìwọ gan àti dàrẹ́tọ̀ obìnrin kọ́kọ́ lọ lo jìlìbáàbù lọ́bí iṣẹ́ ta ni ó mú ọ àti dàrẹ́tọ̀ ìwọ ló ń mú yàn nígbà tí dàrẹ́tọ̀ ti ń lo jìlìbáàbù bí àwọn obìnrin tó wà ní òní lò ìwọ ni dàrẹ́tọ̀ lọ́fíìsì ìwọ ni ps iṣẹ́ ìjọba mùsùlùmí ni ọkọ̀ yí ọ tẹ́lẹ̀ pé súnà tó jọ̀ràn èèyàn ní irùngbọ̀n fífi ilẹ̀ ẹ lọ fi ilẹ̀ nígbà tí wọ́n dàrẹ́tọ̀ ní irùngbọ̀n bólẹ̀ ipá àwọn bọ́ìsì kan ti wà irùngbọ̀n fẹ́ ní mínímọ̀ ńlá fi ń sọ mo ti ṣe wá àfihàn náà rí tó tipẹ́ tipẹ́ tipẹ́ ń gbà kan o pé àsìkò kan bọ̀ irùngbọ̀n ó padà di something in vogue gbà yẹn lárúkẹ́ lì jáde mo rí irùngbọ̀n lárúkẹ́ mo ní táwọn boys wá ń ṣe irùngbọ̀n aikel àwọn irùngbọ̀n kan ń bọ̀ ní ìsinsin wọn ní trim tó báyà kẹfà tó tó jẹjẹ ń sọ̀rọ̀ yẹn pé mo rántí ayé àwọn rastafarian àwọn black uhuru ok àwọn black uhuru àwọn bẹ̀rẹ̀ lórí bob marley irùngbọ̀n tí wọ́n ń wọ iṣẹ́ jákàjáká báyìí ni wọ́n fi lẹ̀ ee rastafarian máa rastaman ṣẹ́tàn irùngbọ̀n gan ni wọ́n fi máa ń ṣe kí ni ni wọ́n fi ń gbà yìí gbà náà. tí ó ràn mọ́ra wọn àti irun orí kí wọ́n pè dreadlock mo kàn rántí pé à ah, irúgbọ̀n ń bọ̀ tí wọ́n ní tẹ́ wá wò ní ìsìn èyí ó ti sálámọ̀ sẹ́lómi tán yóò kàn máa wo yẹn ojú wa ti gbogbo àwọn tí wọ́n ń jà ń jọ fi gbèsè ayé ní àwọn èèyàn lára kí ṣèbí sínú aláwọn kí ni wọ́n àwọn yahoo boys yahoo yahoo yahoo plus yahoo plus plus ṣọ́ọ̀kú mọ̀ sí gbogbo ẹ̀ ló nítumọ̀ o gbogbo wọn báyìí irùngbọ̀n on trip mo ti ẹ̀ ní fọ́ọ̀kan rárá tó bá yá jìlìbáàbù láyé jọ́ngbà tí kun ilà tí fa kọ́kọ́ lò bí ìjà wọn àwọn ìgbọ̀n bá yá ní ìsìn ní kọ́ọ̀bù gan ká bojú ó lè tún ti ti gbẹ tí ò bá bojú ní ìsìn yóò tún dípò làwọn obìnrin yóò tún máa fi ṣe eré fashion káàkiri ìwọ tó wá rí lọ ń lò ń gbà náà ládàá ló fẹ́ gbà ó dàgbà tí ń ṣòkòtò kanlẹ̀ tán ní súnà ní náà kan ní eh, kíní kan bọ̀ eh, Michael Jackson ní sófin lòun fẹ́ máa wọ̀ ń tò àwọn bọ́ọ̀sì ti lọ àdáadáa ah, ìbá rí wọn ní ọ́fíìsì ní FMC àti fẹ́ sálámọ̀ sẹ́lòmíì fáwọ́kọ̀ kà bẹ́ẹ̀ ni òkè kókósẹ̀ ara ti sọ́ọ̀sì sí ẹ̀dẹ̀ máa rí wọn wá ní irùngbọ̀n sàmàlìkùn èèyàn wá ń tí wọ́n á ń ṣe ni pé wọ́n á máa ń ka ó àyà àwọn dókítọ̀ yẹn pé eléyìí adégbọ́lá kìíní kan lélẹ̀ ṣùkú èmi ó wá di téèyàn ń ṣọ́ yẹn kí bí ìjàlá bí àtàǹpẹ̀ lọ́lẹ̀ ń tẹ̀lé àfa àtẹ̀lẹ̀ ọ̀lẹ́ ń tẹ̀lé fa àwa mùsùlùmí gan sáárì wọ̀ mọ́ àwọn Ìgbò ti gbà wọn alọ́ tó sàmàlìkùn akàn good morning how are you? Ah. <laughs> so gbogbo àwọn ṣàá irúgbìn kéèyàn tètè ṣe tí a bá wá lọ ń ṣe ń gbà náà ó ti di something in vogue ó ti di ti gbogbo ayé ń ṣe kùlú ìbìkùn ìdí tó fi ń ṣe nípa ayé ń ṣe táyé ò ṣe mọ́ nǹkan ọ̀tàn so iṣẹ́ rẹ̀ yẹn ti dá but ọkàn rẹ̀ ò dá kò dá sówó àwa tá a bá wà nípò ẹ̀ èyí táwa náà bá ní kàpá lórí ẹ̀ á ṣe lọ́nà tí ó jẹ́ pé àwọn mùsùlùmí tí wọ́n bá fẹ́ gbàbẹ̀ kọjá yóò ṣe kéde yóò rọ̀ wọ́n lọ. àmì èyí ní irùngbọ̀n wọn ta ló sọ bẹ́ẹ̀ àwọn èèyàn kan ló sọ àmì Pakistan èyí ní irùngbọ̀n ni. ẹ àbí àtúnṣe for years àmì ní irùngbọ̀n ọlọ́yìn sọ. wọ́n ní ta ló sọ pé kí wọ́n mọ̀ ní àwọn kan ló lọ gbé kalẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn mùsùlùmí tó ti wá ń di general nǹkan sọ pé optional if you like if you don't like ah, ti pọ̀ náà wọ́n ti tabaka gan àwọn pọ̀ jù pàtí wọ́n general bá nírùngbọ̀n dig aig nírùngbọ̀n constable tó nírùngbọ̀n dta csp tàbí sp tí ó challenge rẹ̀ ah, i have mentors The, the, the, the, the, the, the IG is my role model. Kò sí nǹkan kan aṣọ wọ́n fi máa ọlọ́pàá. Aṣọ tó wọ̀ yẹn ni ó fi kí ọlọ́pàá lélẹ̀. Aṣọ tó wọ̀ yẹn ni pé ó á Ọlọ́run kò wa. Ọlọ́run kò gbà fún wa. Dáadáa صوركم ولا أموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى àbíbá mariam ní pèrè kò ṣe ń wò mí <laughs> lọ́rọ̀ yẹn fẹ́ jọ mí àbí tó fẹ́ jọ mí ẹ̀mí ọ̀pọ̀ ìfọlọ́ ọba ọba náà taqabbal minna innaka anta as-sami'ul وتب علينا يا مقيع إنك أنت التواب الرحيم واهدنا وافقنا إلى الحق وإلى الطريق المستقيم اللهم طهر قلوبنا وأعمالنا برحمتك يا أرحم الراحمين ويا أكرم المكرمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته